àti arábìnrin nínú ẹ̀sìn Islam mo kí yín pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. ó jẹ́ ohun ìdùnnú àti ayọ̀ fún mi láti bá yín sọ̀rọ̀ nínú irú ìpèjọ yìí èyí tí ó kún fún àwọn ènìyàn pàtàkì àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ àní àwọn tí kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn káwọn ni wọ́n jẹ́ láwùjọ òkúta tí irú wọn sì ń fi gbogbo ìgbà sapá láti jèrè ti ayé yìí àti ayé tó ń bọ̀ wíwá síbí yín lónìí ni a lè kà gẹ́gẹ́ bí ojúṣe pàtàkì nínú ẹ̀sìn nítorí pé ẹni ó bá wù ọlọ́run allah ni ó máa ń fi ọ̀nà hàn ọpẹ́ ni fún ọlọ́run allah tó darí ẹ̀mí wa síbi àpèjọ yìí ní àsìkò yìí pẹ̀lú èròǹgbà kan náà láti ran ara wa láti ran ara wa létí àti láti gba ara wa níyànjú lórí ohun tí ọlọ́run ń fẹ́ àti láti yàgò fún ohun tí ọlọ́run ń kọ̀ láì ṣe iyèméjì ọlọ́run yóò ka ìpéjọpọ̀ tòní gẹ́gẹ́ bí ìbáàdà pẹ̀lú ẹ̀san ńlá fún wa. síwájú sí ẹgbẹ́ alájẹsẹ́kù ti arasak ni agbátẹrù ètò yìí òun sì ni ìyá ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ alájẹsẹ́kù ti mùsùlùmí yòókù láàrin ìlú èjìgbò àti àgbègbè rẹ̀ ní àfikún ó jẹ́ ohun àrà ńlá pé gbogbo ọmọ ẹgbẹ́ arasak ló fọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì kọ̀ láti gba èlé lórí owó tí wọ́n bá yá síta ní ìbámu pẹ̀lú ohun tí ọlọ́run pa wá láṣẹ nínú alukurani mímọ́ orí kejì ẹsẹ̀ two hundred and seventy six pé ọlọ́run kọ owó èlé ní gbígbà ọlọ́run yóò fi èrè sí iṣẹ́ rere tí a bá ń ṣe bákan náà ni ọlọ́run kórìíra ẹni tí kò mọ oore àti ọ̀dàjú ènìyàn ó yẹ kí a mọ rírì ohun tí àwọn ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan máa ń gbé ṣe nípa fífi ẹ̀bùn pàtàkì bíi owó fún àwọn abirùn àti aláìní láti dá iléeṣẹ́ tiwọn sílẹ̀. Si olùdánilẹ́kọ̀ọ́ tọjọ́ òní ohun tí àwọn ènìyàn mi ń fẹ́ ni láti bùnmu nínú omi àmú ọgbọ́n àti òye tí ọlọ́run fi tayín lọ́rẹ láti ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ alájẹsẹ́kù ti mùsùlùmí ní ìbámu pẹ̀lú ìlànà tí ọlọ́run fi lélẹ̀ nínú ìwé mímọ́ rẹ̀ pàápàá jùlọ lórí ọgbọ́n ọ̀nà àgbà ṣiṣẹ́ ìtẹ̀síwájú àti àwọn ìṣòro tó lè súyọ pẹ̀lú ọ̀nà àbáyọ sí irú àwọn ìṣòro bẹ́ẹ̀ ní ìkadì ó yẹ kí a mọ̀ wípé dájúdájú ní ọjọ́ kan dájúdájú ní ọjọ́ kan ni a ó fi ayé yìí sílẹ̀ kí ni ìdájọ́ Allah lórí wa masalam. kabirullah alhamdulillah. wasalaatu wasalaamu ala rasulillah. ومن تبعهم بإحسان إلى يوم الدين lẹ́yìn eléyìí kí n tó bí ọlọ́run ọba ti tó mo kí àwọn bàbá mi. Uh, tí wọ́n jẹ́ bàbá fún gbogbo wa ọlọ́wọ́ san yín lẹ́san dáadáa mo kí àwọn tọ́lọ́run fi ta kókó níta fún láàárọ̀ tòní yìí arozak Islamic Cooperative Union ọlọ́run kọ́ mọ́sá àṣẹ àrísìkì ìrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa ó kọ́ wọn nu ọlọ́run ò ní ni wọ́n máa padà sí ibú mo wá kí ọmọ ìyá mi inú mi dùn púpọ̀ láti rí Sheikh Ishaq lónìí ọ̀pọ̀lọpọ̀ lè mọ́mọ̀ di lè mọ́mọ̀ tó mọ́ tí mo ń wí àjọ kẹ́kọ̀ọ́ ń bì kan náà ni but ẹ wá mọ̀ bí ìjì ayé ṣe mọ́ gbé onkaluku kì ní níjọ́ ń gbàta wà ní ìlú anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní Madina kò sí ojúmọ́ kan a lè mọ́ ríra wa kò sí kọ́dà yóò ju ẹ̀kan lọ tí tààrìra kílẹ̀ ẹjọ́ kan tó ṣú àjọ jẹun ni so many things lájọṣepọ̀ but ó wá surprise èmi àtàwọn pé tẹ bá bí wá pọ́dúnkè lónìí tá a ti fojú kanra wa ọlọ́lọ́mọ ẹ̀yẹ ọdún rẹ̀ láti láti 1995. No. <laughs> adúgbẹ́ fọ́lọ́wọ́n bá <laughs> ní pé inú mi dùn púpọ̀ láti rí àwọn náà ń bí lónìí mo fi lè kí gbogbo àwọn bàbá bàbá yòókù náà àtàwọn tí wọ́n jòkó ń bí àti bí náà ọlọ́run ọ̀sẹ̀ nìkọ̀ọ̀kan wa lẹ́sàn dáadáa ọlọ́run tó ní kí àwọn máa jóru jókòó báyìí apadà sí aburú ọlọ́run ní jẹ́ ọbẹ̀ nìkọ̀ọ̀kan wa ọ̀rọ̀ islamic cooperative uh, kí àwọn alága ọmọ bínú eh, aibun ni àléébù gbáà ni kí àwọn bàbá ó fi gbọ́ ọdún tí wọ́n yẹ kọ́ wa ń kéwú yìí kọ́ wa ń kéwú ká máa wá fún ìbò wájú wọn ẹ yọ̀ǹda wa àwọn ò ní fún ìbò yàn yín lónìí ẹ bàbá padà dé ibi tá a ti wá lọ́hùn bóyá tó máa fún ìbò àmọ́ wájú àwọn bàbá wa bàbá yìí pé àfi báwọn bàbá bá yọ̀ǹda lókù lárúbáwá mo fẹ́ sọ nígbà mo rí táwọn eh, chairman tí wọ́n ka speech wọn lédè òyìnbó mo wá ní official language táwọn eh, bàbá náà ń bẹ bóyá kí a wá sọ fún yín pé àwọn bàbá náà láwọn ọmọ tí wọ́n lè gbé official language tí wọ́n náà lárugẹ o. <laughs> alhamdulilayi àfi báwọn bàbá ẹ bàbá àfi bá wá yọ̀ǹda pé kí n máa sọ yorùbá lọ báyìí. tọ́ jazakumullahu khayran ọlọ́run ó jẹ́ kí àgbáyọ̀ dalẹ̀ ọlọ́run ní jẹ́ kẹ́ máa padà sí aburú bàbá ẹ máa ń dùn mọ́ each time tí n bá láǹfààní àti pàdé orú àwọn àgbàlagbà dáadáa báyìí ní òde tọ́lọ́hún anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní títorí pé àwọn làwọn máa wò tí òfin ní máa jẹ́ pé àwọn ọmọ ń ẹ̀ àìríkànṣe kan ní dààmú wọn àwọn ọmọ ń ọmọ ń tọrọ wọn kàn mọ́ ni nígbà wọn bá rí táwọn àgbàlagbà náà jókòó mẹ ọ̀rọ̀ wọn ọmọ ń tọrọ wọn kàn mọ́ ọ̀rọ̀ asa ìlójútì ní dààmú wọn èyí wọn kò mẹ ọlọ́run ní jẹ́ máa padà sí aburú bàbá mo sì mọ̀ pé àsìkò wọn fún púpọ̀ nítorí ẹ̀ ni ò ní jẹ́ kí n gbàsìkò lọ títí ohun tí àwọn elétò ní ká sọ lónìí kọ́dà tá a bá ní ká fi àti ṣaago méjìlá lọ́fẹ́ lù yìí ká sì máa lọ kí dúrì ká tún padà ká lọ ká làásàrì ká tún padà kọ́dà kí magrebi bí a lè sọ wọ́n bá ní ká sọ mẹ́tọ́dù tá a máa fi dá islamic cooperative lẹ́nìkan bẹ́ẹ̀ lé ẹ̀wọ̀ àwọn tí wọ́n tún so máa lẹ́yìn wọ́n ní ká sọ mode of operation wọ́n ní ká sọ prospect wọ́n ní ká sọ problems ah ọlọ́run ọ̀ṣàánú but insha allahu ta'ala eh, ma la yudraku kulluhu la yutraku julluhu ntí kọba sí àsìkò fún láti sọ gbogbo ẹ̀ èyí tó sì ṣe pàtàkì ń bẹ ọlọ́run níjó fò wá pẹ̀lú ògbọ́lọ́ máa try láti ṣe tẹ̀sọ́rọ̀ ọ̀rọ̀ náà ní kúkúrú léyìí tí ò ní gbàsìkò wa lọ títí kọ́lọ́n kọ́ mọ́ṣá ṣe ń rọrùn fẹ́mi tí máa wí àti fẹ́yìn tẹ́ gbọ́ náà kọ́lọ́n kó jẹ́ kí gbogbo owó sórí rẹ̀ ń bẹ̀. ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí jà mẹ́ẹ̀ dákun alfa tọ́ba wa ké alukur'an lẹ́ẹ̀kan ọlọ́run sàn náà lẹ́sàn dáadáa. alfa gbogbo ń ta la fẹ́ máa sọ yìí afa ti sọ ń tó ju tú tọ̀ọ̀dù lọ́nbẹ̀ bọ́ba ipa gbọ́ntà afa kéyìn bọ́bá yìí pẹ́ nu èyí tí àáfàá ké fún wa àmọ́ ńgbà tí ó pé ní ibi tí a lo ayé dé lónìí mo gbádùn ẹ̀ ló kù bí orin a àáfàá náà lóhùn mo gbádùn wá sí àáfàá náà bí n bá ń kí alukur'ani fún ọ báyìí àmọ́ ntọ́lọ́wọ́ bá torí ẹ̀ sọ alukur'ani kẹrìmù kalẹ̀ ọdami lójú bọba yìí pé agbọntà fà yìí kéne wàláhi làzim bí mo ṣe wí baba ni a da gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ máa sọ yìí sí mẹ́ta àfa àti kéda méjì fún wa náà da mẹ́ta yìí ibẹ̀ ni wàá mú mi màá kàn rárá wa létí díẹ̀ nínú àwọn tó máa ń tà fà ké nínú alukur'an kẹrìm gbogbo ẹni wọn bá alukur'an kẹrìm wa lé sí i ẹni tí ó nílé baba délé kálọ̀ wò suratul Baqara tá a máa pè lórí kejì alukur'an kareem chapter two ní n tó bẹ̀rẹ̀ láti aya two hundred and seventy five two hundred and seventy six seventy seven seventy eight seventy nine ọlọ́wọ́n bá sọ ọ̀rọ̀ owó èlé àti gbígbà rẹ̀ àti jíjẹ rẹ̀ àtàwùjọ tí wọ́n bá ti gba jíjẹ àti gbígba owó èlé láàyè kí ni máa ṣẹlẹ̀ ń rọ àwùjọ bẹ́ẹ̀ àti kí ni lérí tọ́lọ̀ ń lérí fún gbogbo ẹni táwọn bàbá bá ṣe wá sí fún pé kò ń bi owó èlé àtọ́níbi àwa ti ń rówó lẹ̀ ní irú lérí wo lọ́lọ́wọ́n bá ṣe fúnru wọn gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ nínú tá a fà ká ẹ dákun mo fẹ́ kó ń kálukọ́ lọ lé káfí ṣiṣẹ́ ẹni tí ọba mọ kéwú ńlárúbáwá kọ́ wa translation yorùbá àbí haúsá àbí dé òyìnbó a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n ọba ní àwọn kan tí ẹ máa sọ fún wípé ọ̀tọ̀ ni owó èlé ọ̀tọ̀ lówó tí wọ́n máa dá yín lóhùn pé innamal bay'u mithlu riba kí ló yàtọ̀ ń bẹ́ẹ̀ àti islamic cooperative At tí ó islamic cooperative ẹbẹ̀ gbé alájẹsẹ́kù gbogbo ẹ̀ ọlọ́run wa ń dá wa lóhun ní wa ahallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run ọba níyàtọ̀ ń bẹ́ẹ̀ o ọ̀tọ̀ ní èrè ọ̀tọ̀ ní rìbá ọ̀tọ̀ ní profit ọ̀tọ̀ ní interest kọjọ́ra wọn báyìí bá gbà wá lónìí á padà ṣàlàyé kí ni òjò jọra wọn insha allah àmọ́ ká bẹ̀rẹ̀ látòrí ayé alukóra ni mo ní nǹkan kan ma sáwọn nǹkan kan nù tá a fà ká mo fẹ́ ká ma lọ ká lé fúnra wa afa kaaya yi débi ọlọ́wọ́ bá ní yamhaku lọ́hùn rìbá wọ́n yóò rúbi sọ̀dọ̀kọ̀ ọlọ́run ọba ní gbogbo ẹni tí ń jẹ owó èlé tí ń yọkùn gbogbo ẹni tí ń sanra lórí rìbá ọlọ́run lòun wọ ọ̀ràn náà ni o yamhakullahu rìbá ẹ lọ́wọ́ tuma rẹ̀ nínú al-Qur'an ọlọ́run ní owó èlé kan lè pọ̀ ni kò ní sálùbáríkà ń bẹ ọlọ́run lòun ọ̀ pa àlùbáríkà owó èlé rẹ̀. yamhakullahu riba oríṣiríṣi ọ̀nà la wá fi lè ronú sílẹ̀ ìtawà náà gbọ́ yí láyé wa lónìí yìí àwọn tí ń jẹun èlé tí wọ́n ń yó lórí ẹ̀ tí wọ́n rò pé nǹkan rí làwọn ń ṣe ọlọ́wọ́n ọba là ń dẹ wọn ni o àti pé káwọn náà fura lára ara wọn ìjà àlùbáríkà ń bẹ nú owó tí wọ́n ń kà tí wọ́n ń kà àti mílíọ̀nù àti bílíọ̀nù yìí àbí ọ̀sá àlùbáríkà ń bẹ̀ ẹ wo of recent ká máa fọ̀rọ̀ júwe ara wọn ní nàìjíríà tá a wà yìí náà ni nínú àwọn tá a lè kó lówó ju nàìjíríà ń bi owó èlé yìí ń bi owó rìbá táwọn afa ń ké fún wa tá a gbọ́ yìí wọ́n mú ya kàn jò ní gbogbo wa náà láti gbọ́ gbogbo wa láta owó New gbogbo owó òṣìṣẹ́ àṣẹ làágùn àwọn sì jókòó lé ní báǹkì náà wọ́n kó owó náà jẹ àfa kọ́dà ẹnìkan sọ pé ìjọbìnrin náà máa láyà àti kó jẹ tó báyìí àbí bí wọ́n bá ti ń ṣírò almost three hundred billion sọ́run obìnrin ẹyọ kan àtẹ̀yìn ọgbọ́n nùròyìn ni. torí bí wáàsí làwọn àfẹ́ máa dá àwọn kọ àwọn kọ kan tí ọ̀wọ́ wáàsí. ibi tí mo wá ń lọ ni pé ẹ dákun kí wàá lábọ̀ ẹ̀ lónìí ẹni tó ní adúrú owó yìí ọwọ́ adẹni tí wọ́n ń tì gbọ̀ngbọ̀n kọ́dà ń bẹ lẹ́wọ̀n nísìn adájọ́ tó dá ìwọ̀n fún ni kọ́dà nínú òfin. No adájọ́ lẹ́tọ́ àti fúnyàn ní an option of bail pé ọ̀lẹ́ wọn àbí kò san yé báyìí adájọ́ lé èlò la fẹ́ ní kàtá yìí ọ̀sán tí ò ní san àwọn kan náà ni ó tún forí fa gbogbo ntẹ́rí tí wọ́n kó jọ yìí gbogbo owó ntẹ́rí tí ń làágùn tí ń ṣiṣẹ́ tẹ́ ẹ bá ń gbọ́ tí wọ́n bá ní ṣiṣẹ́ ṣiṣẹ́ dàbí ọ̀lẹ nàìjíríà yìí ní ń jẹ́ bẹ́ẹ̀ kò ní machine lé arábìnrin yóò ní machine lé tí ń fi ń tẹ̀ wò àmọ́ báyìí báyìí báwọn ó ti jẹ́ kí gbogbo yìí tí wọ́n sáré lọ látàárọ̀ ni tó fi dalẹ́ tó pé ní tí ó padà jẹ́ ti àti tàwọn ọmọ rẹ pérése báyìí ní bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà làwọn mọ̀ látàrí báńkì rìbá ó wà lẹ́wọ̀n nísìnyí èkejì ẹ ọkùnrin lòun tí ẹ fẹ́ tó four hundred billion ní báǹkì mi òun sá lọ ó tún sá déńjò ní mo rò pé àwọn òyìnbó tó sá lọ ọba náà rí i pé kíní yọ padà yíwọ́ torí bí wọn bá kó ń jọ̀hún tẹ́lẹ̀ sẹ́mọ̀ pé lu wọn náà wọn ò kó lọ àwọn ó sì dáàbò bò wọn pé ẹ̀yin gọ̀nù bẹ́ẹ̀ bá dínwó àwọn èèyàn yín tán ẹ̀ máa kó bọ̀ àmọ́ ká má fi gbàsìkò gẹ́gẹ́ bí mo ti wí yamhakullahu riba bàbá tiẹ̀ makewu ẹ fi tàwọn wọn nìna ṣàpèjúwe ọlọ́run yọ àlùbáríkò owó rìbá àbí ọ̀yọ́ ń yọ wàláì àwọn míì tẹ́ ẹ ti wàá mọ̀ ẹ mẹlẹ̀ mi ọmọ pé ṣe bí àwọn àwọn báńkì nù àwọn míì náà tẹ́ ẹ mọ̀ wàláì tẹ́ ẹ ń dẹ̀ sí ẹlòmíì lágbàná tó ipò òun ní wọ́n ní àwọn àgbàlagbà agbọ̀rọ̀ mọ́ pòwe lójú àwọn bàbá wọ́n ládìẹ ńlá agùn kí ni wọ́n ní òjá mọ́ ìyẹ́ ni àwa làwọ́ kàn mọ́ wò wọ́n ń ta ẹ wo gbogbo àwọn tí ń jẹ owó rìbá nàìjíríà tá a bá ní ká tu olòṣì ni wọ́n kódé mi kí mo sọ ilé yìí ẹni tó tó sọ lọ́sọ̀ọ́. So ẹ̀ńtọ́ jẹ́ gọ́vnọ̀ central bank Nigeria lónìí adúpẹ́ fọlọ́run náà àwọn ọmọ àwọn bàbá ni mùsùlùmí ni àwọn ọmọ tó kéwù ni sanusi lamido kéwù ó ṣe islamic studies ní sudan ó sì ma báńkì ìtẹ́nìkan ò lè fi rú lójú ní fi rí gbogbo ohun tí ń ṣe yìí ṣe bí a gbogbo ohun tẹ́ ẹ mọ nìyẹn àmọ́ kéwù táwa ké ni ò jẹ́ káwọ́ dà bẹ́yìn ti dà sanusi sọ níjó ní gbígbà tí yẹn ju bọ́ǹbù kalẹ̀ ní ọ̀nẹ́ gbogbo wọn la kọ́dà wọn pè lọ senate pé kọ́ wa kó ọ̀rọ̀ rẹ̀ nìjẹ́ èmi wo lórí tẹlifíṣàn báyìí àwọn senate náà wá pè pé wá dìfẹ́ǹdì ọ̀rọ̀ rẹ̀ kí ni mo ní ó wí ó ní gbogbo àwọn tá à ń pè lólówó ni olùsí ni wọn owó èmi àtiwọ oògùn èmi àtiwọ àtàlátà àtòníyọ àti àtẹnitẹ ń sọ jígà téèyàn máa sànú ẹ pé aah. ọkùnrin tí ń sun rárá fọkùnrin ni àwọn baba la kọ ọsẹ ní ṣe wọ́n wá níjọ́ tí wọ́n ní wọ́n wá defend ara ẹ̀ ní senate wọ́n wá ní kí wọ́n pe gbogbo àwọn yìí náà jọ ọkọ má dàbí ọ̀rọ̀ ẹ̀yìn Sanusi Lamido gọ́vnọ̀ Central Bank ń bẹ́ ń o wọn yọ o kè kú o ọlọ́run ó sì máa fi sọ rẹ̀ sọ àtàwa náà wọ́n ń dẹ́dẹ́ rẹ̀ ẹ torí wọn ọ̀ràn kẹ́ ẹ̀. ó ní gbogbo ẹni tí ń pera ẹ̀ ní ìyẹn àwa ni directors bank bí wọ́n ṣe máa pera wọn nù àwa director bank sanusi ni wọn ò lẹ́tọ̀ àti máa yan ẹni tí ó máa darí báńkì rìbá òun ló wọn máa yan wọn fún wọn ẹni òun bá sì rí i pé ó ti tó kódò gbófin kalẹ̀ pé èèyàn gbọ́dọ̀ lójú yọ ọdún báyìí lọ kó ń bẹ́ẹ̀ ntẹ̀ ń dánwò dáa oògùn ń jẹ́ wọ́n wá níbo ló ṣe lè pé wọ́n lo láńgwéjì kan àwọn lọ́ọ̀yà náà wọ́n kọ́ wọn wọ́n ní kí wọ́n wí àwọn làwọn ní the right to hire and fire we have the right to hire and fire àwa la ní right owó àwa la lówó alẹ́gbẹ́ni ọba wù wá ṣiṣẹ́ àṣìlélẹ́ hire and fire nu. No àlè háyà yẹn a sì lè fáyà rẹ̀ àti ẹni tàn kí lọ kàn jẹ́ mbẹ́ kọ́ran tí ìjọba ní ọ̀ràn ha ọwá ní kò yé yín ni òun ó sì wá tó àṣírí ti gbogbo ọmọ nàìjíríà ọmọ ọwá ní sẹ́rí gbogbo àwọn tí wọ́n ń pera àwọn directors ẹ̀rí tí wọ́n jòkó yòó ní senate ó ní kọ́bọ̀ wọn ti ń yọ kò sínú owó tí ń bẹ ń báńkì ẹ lọ kọ̀ǹfàmù ẹ̀ èmi ni director. Eh, àwa la dá báńkì ó ní kọ́bọ̀ wọn ti ń yọ kò sínú owó tí wọ́n fi ń rọ̀nù báńkì wọ́n ní kí ló dé oníṣẹ́ fẹ́ mọ̀ wọ́n làwọn fẹ́ mọ̀ ó ní bí wọ́n bá apply ọ̀dọ̀ àwọn náà wọ́n apply sípa fẹ́ dá báńkì owó ilé ilé ilé ìkówójọ èlé rìbá kalẹ̀ àwọn wa sọ fún wọn pé iye báyìí ni ẹ lọ́ọ́ mú wá as the minimum capital tẹ lé ní kéèyàn tó dá báńkì lẹ̀ ọmọ nàìjíríà two billion ní jọ̀hún ńgbà wọn rí i pé ńbùlẹ̀ ti ń rówó yìí wọ́n raise ẹ̀ di twenty five billion twenty five billion yìí náà kọ́dà bí wọ́n bá láwọn wá two hundred and fifty billion ọmọ nàìjíríà wà wọ́n làwọn wá discover pé tí wọ́n ń ṣe ni pé ṣe mọ̀ pé bíi táyé dé lónìí ara tí wọ́n ń pè ní léde lárúbáwá ń pè ní khalkul itiman the credit creation in the banking sector owó tí ò sí ń bì kankan òun lè máa gbọ́ tí wọ́n máa ń kọ́ báǹkì pé báǹkì báyìí jẹye bílíọ̀n báyìí ó jèrè kò sí ń bì kankan because wọ́n ti mọ̀ pé ní kèé ṣe pé gbogbo èèyàn náà ni ó wá báǹkì lọ́la gbé ẹ bá ń kó omi Sanusi ní owó yìí fígọ̀ lásán ni ibi tó wò yìí wà twenty five billion yìí wọ́n wà transfer rẹ̀ ẹ̀dá kùnbẹ́ bá ní wọ́n transfer owó lónìí ṣé wọ́n kápò dọ̀họ́ lọ́bẹ̀ẹ́ ẹ́ wọ́n sì bútu mọ́tò pé ẹ má dì í sí kí ni wọ́n mú lọ wọ́n á twenty five billion naira sórí ẹ̀ pé láti bí sí ibi nígbà wọn bá sì gbé yìí láwọn lọ́wọ́ àwọn ó rìkọ́dù ẹ̀ pé wọ́n ti satisfy requirement àwọn wọ́n làwọn bá na license lé wọn lọ́wọ́ gbàá hmm, ọwọ́ wọn tẹ̀jú wọn wá ó with that license wọ́n wá kéde pé public offering wà o gbẹ̀yìn gbẹ̀yìn <laughs> àwa tálíkẹ̀ ẹ̀ mọ̀ wá ara ṣíà ẹ̀ mọ̀ wá ara ọ ní àwọn tí wá discover pé owó share. táwọ̀ kàkún kankan ni eléyìí round twenty thousand <laughs> eléyìí round fifty ẹ̀ wọ́n yọ ọmọ nàìjíríà ó ní wọ́n wá rí lọ́pọ̀ mẹ́wàá twenty five billion yìí láàrin ọ̀sẹ̀ péréṣe. the next thing tí wọ́n ṣe ni pé sówó yìí ti wà ńlẹ̀ náà báńkì central bank ni ó sì supervise gbogbo ṣé àtànbá over pé owó leléyè léyè sọ̀rọ̀ paper. ó ní tí wọ́n kọ́kọ́ ṣe táwọn discover pé wọ́n kọ́ ṣe ni pé sẹ́rí twenty five billion dandan tí wọ́n tí wọ́n fi gba certificate ni òun ọkọ̀ fàyọ̀ owó tiwa ló kù sẹ́rí gbogbo báńkì kan gbogbo owó báńkì kan kò sówó tí wọ́n ń bẹ̀ o ẹni ọ mà sí rí wọn lọ sọ tẹnu rẹ̀ sì gbà kò sì sẹ́ni kankan nu wọn jọ náà lálẹ́ ẹjọ́ náà tẹ̀mí kan wò lórí network báyìí tọ́jà wọn ò lè jà ọ mà sí rí wọn. ká padà sórí ayé alukur'an yẹ́mu xakulọ́hu rìbá kọ́sá alibarika ń bi owó ilé o ẹni tí ọba yé ni ò tí ì yé ẹ̀kẹta tààfikún olórí Aya kan wá ń bẹ tá a fà ké fún wa ńgbà tá a fà ké débẹ̀ mo fẹ́ lè sọ fà fà pé àbáwọn èèyàn gbọ́ ni ká fò rìpìtì ẹ̀ torí pé gbogbo ẹni ọba gbọ́ èmi ọ̀ma tó lè tún mú yàn sẹ́kù ń di owó èlé tọba gbọ́ ń tọ́lọ̀ kò sí àwọn baba wọn jòkó ya àwọn wa ń kéwú kò sí ẹsẹ̀ kan tọ́lọ̀ ń lérí irú yà bẹ́ẹ̀. tọ́lọ̀ lérí irú bínú bẹ́ẹ̀ tó bó ti wínú ayá yìí ẹgbẹ́ bó lọ́lọ́run ti wí ọlọ́ni wàdàrú máa bá péyà mínà rìbá wàdàrú máa bá péyà mínà rìbá ọlọ́run tó mọ̀ọ́rọ̀ sọ púpọ̀ àìmí ọ̀gbọ́ tẹ́lẹ̀ yìí sì ti máa jẹ́ tẹ́lẹ̀ ọlọ́ni máa bá péyà ibi ọ̀jẹ́ déhùn náà dàrú pàyókùtì à ń gbà tá àti wàá gbọ́ tẹ́lẹ̀ àwa máa ṣe báyìí ní cooperative tiwa. so ti gbọ́ ọlọ́ni wà dẹ́rù máa bá kìyà mi kódé yìí tó ń retí tó ń retí pé wọ́n mélé wa lọ́la ni ọlọ́ni pàtì má débẹ̀ mọ́ a jẹ ilé yìí náà omi la ní jẹ ọ̀rọ̀ alukóra nìkan o báwọn sọ̀hábì anabi ti rí nìyẹn kí n yà lọ ni ńjọ́ tó fi dé pé kí wọ́n mọ̀ mutí máa ń gbòòrò Mẹ̀dínà àwọn tó ṣèròyìn àwọn ẹ máa gbọ́ kí ló dé tọ́lọ̀ ń sọ wọ́n dẹni iwájú táwọn ọ̀mọ̀ tá a kàn máa wọ pé èé ṣe títí wọn rí bẹ́ẹ̀ àwọn kì í fi òfin Ọlọ́run jáfara wọ́n ní njọ́ tó fi dé pé ọlọ́run ti sọ ti dé wọ̀ ẹni ó gbé tọ́ḿbìlà lọ́wọ́ tó fẹ́ tó fẹ́ gbé tiẹ̀ sẹ́rí kò pé a eléyìí ọ̀dọ́hùn náà tọ́ḿbìlà òun náà ló jù lẹ̀ ẹni ó néyìí tó àmú wọn máa fi pọn ọtí ńgbà náà ń sì ránṣẹ́ sáwọn èèyàn rẹ̀ ń lé àwọn ọmọ àwọn ìyàwó rẹ̀ pé ẹ wá òkúta anabi ti lọ́tí ti dè wọ̀ ẹ máa fọ́ gbogbo àwọn àmùtọ́ lọ́tí nù. àǹtọ́gba àdìsí wa ní pé gbogbo sikakul madina àwọn ojú ọ̀nà madina wa dàbí ìgbà tó dòrọ̀ kíní sàn àgbàrọ̀ tí tó ń kálukú fọ́ báwọn ti rí nìyẹn ọlọ́run ní bẹ́ẹ̀ lòun fẹ́ kẹ́ ẹ rí bẹ́ẹ̀ bá fẹ́ soríire láyé àtìtọ̀run kọ́lọ́n kó sì wá lólóríire ọlọ́run ní má bàkíyà mí náà rí bá kódé yìí tó kù tó ọ̀ràn kan nìyẹn náà èmi ọ̀gbọ́ tẹ́lẹ̀ o ti gbọ́ ọlọ́run ní pati o ọlọ́run ní bá wá pati bí tá à ń lọ ní wa illam tafalu èmi nẹ́nu wọn bá tí àwọn baba kọ́ wa ma láti bẹ̀rẹ̀ alukurani dópin èmi ò rí bí ọlọ́run ti lérí irú yàrá wọn fún gbogbo ẹ̀sẹ̀ ọlọ́run ní wa illam tafalu bẹ́ẹ̀ bá wá lo agídí pé àní kòǹjò owó eléyìí àwọn ń gbanu mẹ́ẹ̀ ọlọ́ni fa dhanu biharbin minallahi wa rasulihi ẹlẹ́kùnrin lọ wọ àyà náà two seventy five to two seventy nine kọ́mọ́dà bí ọ̀rọ̀ ẹnu lásán ọlọ́run ní wàá lam taf'alu bẹ́ẹ̀ bá gbọ́ pé kẹ́ ẹ kó ń di owó èlé tẹ́ jókòó tì í fa'dhanu biharbin minallahi wa rasulihi ọlọ́run ní ẹ wá lọ dira. ẹdira kini bi harbin ogun ni jẹbẹ le de prepare for a war talafẹ hmm, tanuwafẹ bajagun mina lọhi wọrọsuli abeyan tiẹ kewu yọ ma pe alọ wọlọ ni jẹbẹ yóò sì ma pe rọsulu ẹ òjíṣẹ́ Ọlọ́run ni jẹbẹ Ọlọ́run ni wa múra o ẹni tá a bá ké fún lórí wo èlé o kú o lọ́ọ́ múra gbogbo ntọ́ bá mọ̀ lọ́ọ́ mú ọpẹ ọlọ́run níjà ọgbẹ ogun ti ọlọ́run ó sì gbé ta nebo muhammad sallallahu alaihi wa sallam ẹni ọba wa tó bẹ́ẹ̀ ẹni tí bá bọ́lọ́run jagun tí borí kó jòkó ń di rìbá bọ́ba ní tí wọ́n fi borí ọlọ́run kálá kò sì rí bẹ́ẹ̀ láéláé kò sí ẹsẹ̀ náà tọ́lọ́run sọ débẹ́ẹ̀ ipe ẹ prepare lọ múra ẹ fẹ́ bọ́lọ́n jagun ẹ sì fẹ́ bójì sí jagun nítorí náà tẹ bá gbọ́ táwọn eh, amir àwọn eh, sheikh isaac àwọn president cooperative ẹ mọ̀ pé wàhálà wọn pọ̀ àyà tí wọ́n rí ni o wàhálà wọn ṣe wá pọ̀ nbí ọ̀rọ̀ owó èlé owó èlé owó èlé má ṣe cooperative èlé má gbèlé má ah, èyí ṣe bá ń kírun èyí ṣe bí mùsùlùmí ni wá bẹ́yàn bá gbọ́ ilé yìí wàláhí ọyẹ wọn ó ṣe ju bí wọ́n ti ń ṣe yìí lọ ní ti torí kíni kálíbà àpapọ̀ sórí re mọ̀sọ́lẹ̀ kan mo ní aburú rìbá kọ́dà yọ ọmọ kan àwùjọ ẹja sẹ́ǹsì látàrí ayé alukoran kẹrìmù yìí ọlọ́mọdé arógun o ẹ̀dá kan bógun bá wọ ìlú kan wọ́n wá ní ogun dé o àmọ́ àwọn alámọ̀yìn àwọn ni wọ́n wógun o àwọn wọ́n fogun bẹ ilé báyìí ilé báyìí lamọ̀yìn báyìí òun ni lọ́lọ́hún wógun ẹ̀rákùn jogun mọ èmi ò sínú àwọn tó pilẹ̀ ogun o ẹ́ aha òun ni alukur'ani fi ń ké sí wa pé wàtàkù fìtínẹ́tàn látòsí ìbánilẹ̀ lẹ́dínà bọ́lá mu mí kún khasọ̀tàn bàbá ni wọ́n fẹ́ bọ́lọ̀ ń jagun ẹ̀yin tẹ̀ ń bá wọn gbé nù òlu náà bọ́lọ̀ ń bá gbé jáde ẹ̀yin náà ò lè firi mbẹ́ o bí ogun ni ogun lọ́lọ́ ń pè péyàn bá kógun ọ̀lú nísìnyí kọ̀ wá ní ma ya ojúlé jójúlé gbé ṣé wọ́n ọjà sẹ́yìn ò sí mbẹ́ kò sí ní jẹ́ ọtí ẹ̀ tó gun tò ní ogun tó yẹ kó rí sẹ́mọ̀ wọn ti máa ju mísáì wọn fẹ́ mọ ẹnìkan ní lọ́mọ díẹ̀ ẹnìkan ní ọ̀mọ́ ogun tàwọn èèyàn lásán nìyẹn ogun tọ́lọ́run wá lé ó ju báwọn lọ gbogbo ẹni tí ọba kó ń di owó èlé àwùjọ tó bá gba owó èlé láyé ọlọ́run ọba ni wọ́n ń kọ́ lẹ́tà ogun sóhun ọlọ́run àti sànẹ́bù muhammed sallallahu alayhi wa sallam kọ́lọ́n kọ́ mọ́sá sànú wa alukurani nìyẹn tá a fa ké fún wa gẹ́gẹ́ bí àṣà àwọn àlùfáà ni wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run tán wọ́n sọ̀tà nẹ́bí wa muhammed sallallahu alayhi wa sallam ǹjẹ́ ànẹ́bí dá sọ̀rọ̀ ìwé ilé àbí ọ̀dá sí tọ́pọ̀ àmọ́ gẹ́gẹ́ bí àsìkò àdìsí ẹ̀yọ̀ kan péré ní fìràn wa létí. عن جابر رضي الله تعالى عنه صحابي النبي كان تنقل جابر نوع أكبر صحابي النبي صلى الله عليه وسلم حديث ينبن صحيح الإمام مسلم جابر نمفتي أرامي قبي لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله wakatibahu wa shahidai jabiru la anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi sepe ọsẹ bi dandan ọlaana laana rasulillahi sallallahu alaihi wa sallam anabi laana ran àwọn èèyàn bíi mẹ́rin látàrí ọ̀rọ̀ owó èlé ni mo fi lówó èlé ọmọ níbi pé èmi ò kú jẹ èmi ń fún wọn ni gbọǹta anabi wí laana allahu akila riba láàánà rasulullahi sallallahu alayhi wa sallam akila riba anabi níbi dandan ọlọ́run ìbínú ọlọ́run kọ́ máa bá gbogbo ẹni tí ń jẹ rìbá gbogbo ẹni tí wọ́n ń fún lówó èlé tí ń jẹ anabi níbi ní ọlọ́run ní kọ́ máa bá ọlọ́run kọ́ sọ wa mẹ́. wà mú kílàhù níbi ọ̀rọ̀ rìbá wa lédè àwọn ẹ̀sẹ̀ kan bẹ tó pé ní ẹni ọba jẹ́ nìkan ni ó di ẹ ọ̀rọ̀ owó èlé le jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bá Al-Qur'ani ti wí anabi ni wà mú kílà wú àtẹni tí ń fún yàn lówó èlé tí ń fún wọn jẹ ìwọ tó lọ san owó èlé anabi ni bínú ọlọ́nkọ bọ̀ kọlọ́nkọ sọ wa mẹ́ tọ́ba parí síbẹ̀ ńkọ̀ bá tiẹ̀ tó máa ń wọ̀n anabi ni wà kàtíbà wù akọ̀wé owó èlé ìbínú ọlọ́nkọ máa bá àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ níbẹ̀ ní sọ̀hí muslim wà ṣàhídẹ́yìí kọ́dà èmi ọ̀jẹ́ èmi ò fún yàn kódé èmi ọ̀mọ̀wé kọbìnrin ń bá wọn sakọ̀wé ilé ẹgbẹ́ owó èlé àmẹ́mi kan báwọn jẹ́rìí sí ni mo fasilitéètì ẹ̀ báwọn ilé ìbò ti wí èmi mọ báwọn jẹ́rìí ẹ̀ ní tí wọ́n nídi èmi mo pèsè ẹ̀ ànábì ní bínú ọlọ́nkọ́ máa bá wọn náà. eléyìí ni ọ̀rọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam agbọ́ta alukur'an alkarim agbọ́ta ìlànà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam gbogbo eléyà afẹ́ fi prepare mind wa bàbá bẹ̀rẹ̀ sí sọ operation cooperative kàmẹ́bí à ń lọ o ẹjẹ́ akọ́ wà prepared pé ní sẹ́rí gbogbo àwa tọ́lọ̀ tún fi mọ̀nà ìbẹ̀rẹ̀ látòrí àwọn bàbá amir amiru dáadáa kọ́lọ́n kọ́ mọ́sá sèmínà lámiru bẹ́ẹ̀ àtẹnukọ́ àwọn kan náà ni wọ́n jẹ bi gbogbo àwọn tí wọ́n ń kọ́ lẹ́tọ̀ ogun sọ́lọ́run àti sànẹ́bì ẹ́ ọlọ́run wá sí àwọn amiru islamic cooperatives ẹ̀rí gbọ́ tọ́pẹ́ ọlọ́run níjẹ́ máa padà sí ibú àti gbogbo wa náà ní tí mo fẹ́ sọ ń bì tí mo fi dájú ọ̀rọ̀ kọ wọn. there should be no going back bàbá torí ìbúlẹ̀ kọ́ sọ èyí tí ó tètè yénu no going back. ẹ tọ <laughs> ẹ mọ́kàn yín gbogbo ẹ̀yin tọ́lọ́run ti fi mọ̀nà islamic cooperative yìí ọlọ́mọdé rí ní tí ó lè yín kò mẹ́ẹ̀. Akpadasi sí bú ni kí wọ́n tún wáyàn tì níbi àrọ̀záàkù wọ́n pé ń bọ́ lọ́lọ́ ó ti lọ́ọ́ jọyìn ó ní wọn ọmọ owó ọmọ jáde níbi àrọ̀záàkù so ó ti lọ bí tọ̀hún àpadà sí bú ni ọlọ́mọdé àárí ẹ̀já mẹ́mi eléyìí ká pèpè ara wa ọ̀nà wo ni àrọ̀záàkù wà á rọrùn kọ́dà tí yọ rọrùn ju tọ̀hún ni lọ òun náà ní ká wá discourse torí ọ̀rọ̀ islamic cooperative islamic banking nǹkan nǹkan ó ti kú lọ́rọ̀ tá à ń sọ lábẹ́lé léjìgbà àbí lọ́rin nìkan bẹ́ẹ̀ bá délu ọba lónìí torí gbogbo nǹkan àfi káfí lu èbó sàpèjúwe ní òye ọmọ nàìjíríà kàába ọmọ nàìjíríà nù. náà london níyì lọ́dọ̀ kọ́dà mùsùlùmí mi jùmọ̀ kà lọ. ẹ rí wọn ẹ máa rí wọn láàrin ìlú àmì ah, ìṣẹ̀ṣẹ̀ darí us last week ni mo ń lọ norway lọ́túnla màá wà ní switzerland ní next week kọ̀ lájìrì o kọ́dà kọ̀ mọ èlò wọn ń ta tíkẹ́ẹ̀tì maka wọ́n pọ̀ kẹrin bẹ́ẹ̀ tí wọ́n ká fẹ́ sọ lónìí kọ́lọ̀ ń kọ́ fọ̀nà màwọn náà mo ní tẹ̀yìn bá dé ìlú ọba lónìí ní london ìlú ọba nu in the heart of london nílùú ọba gẹ́ẹ́ gbogbo yìí táwa ṣẹ̀ṣẹ̀ ń pariwo fúnra wa léjìgbò yìí ń bẹ London sọ̀rọ̀ Islamic cooperative ẹlẹ́gbẹ́jẹ́gẹ́dẹ́ làwa ẹ̀ṣẹ̀ ń ṣe yìí àwọn ti ní Islamic Bank of Britain IBB ní London lọ́wọ́ Islamic Bank of Britain ni pé ọ̀rọ̀ pé wọ́n kàn ń tú láti wá pé kásá ṣe é kò sí ní tó pé tó dà Islamic banking bí Islamic cooperative tá a bá mọ bá ti ń ṣe é kìí ṣe pa kàn fẹ́ kàn ọ̀rọ̀ wá sí lásán pé tọ́ àmọ́ faramọ́ náà ni ọ̀hún faramọ́ nìkan kọ́ kọ́ ló ń jẹ mbẹ́mbẹ́ ló ń jẹ halali tọ́ jẹ́ ń rọrùn tó mú mesi tó ò ní pọ̀ lálìkì àmọ́ gbogbo èyí tí wọ́n ń jẹ́ ń bò mí ni kọ́dà kìí ṣe òun nìkan wọ́n pọ̀ wọ́n pọ̀ nǹkan mí ma lálìkì àmọ́ àmọ́ èyí téèyàn jẹ tí ó mú mi lé tí ó sì sùn tẹ́mi rẹ̀ ó balẹ̀ níhìn ayé àti lálìkì àmọ́ ọlọ́run ò ní bí mi pé mo lo ti rélé yìí ń bẹ nínú islamic cooperative òun làwọn bàbá ní ká ṣàlàyé lónìí but mo ní ó necessary ká fi léyìí prepare mind ara wa ká fi lè mọ̀ pé no going back ọ̀rọ̀ owó èlé ìṣebi téèyàn kọ́dà má ronú rẹ̀ mọ́ nígbà ọlọ́run ti yọ ọ́ kó mbẹ́ ewu ńlá ni as usual tẹ́mi bá wa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí gẹ́gẹ́ bí mo ti wí àwọn àfáà máa ní hadithu nasa bi qadri uqulihim sẹ́rí ńlẹ̀ yorùbá yàn yín bẹ́ẹ̀ bá kí àyà fún àwọn ẹlòmíín látàárọ̀ dalẹ̀ yọ gbà yà yín wọlé yóò sì yọ jáde níbi ọlọ́run ní ṣe tí wàá lu èjìgbò bẹ́ẹ̀ o àmọ́ wọn bẹ mẹ́jà tanra wa bẹ́ẹ̀ kí àdìsí ànábì dọ̀la bí ọba jẹ́ bẹ́ẹ̀ wá dúró wá sí táwọn baba mufasiru ti ń ṣe láti yọ wọn ti ṣe tẹ̀síru ọ̀yà tó máa gbọ́ pé ẹnìkan ń ṣe mọ́ bó ti rí everywhere nù bẹ́ẹ̀ káàdì ìfì látàárọ̀ dalẹ́ fẹ́ lomi mi bá ti ń gba bí ìwọlé yóò sì máa gba etí kejì jáde òní máa wá jẹ́ ká wá mú ìtí ń ṣẹlẹ̀ gan pé bọ́ọ̀ bá gbá alukurani tó gbọ́ àdìsí ọ̀sà gbọ́rọ̀ tá a bá nírú àwọn bàbá Ọbásanjọ́ sọ nípa owó èlé àbí kí ló dúkù àwọn bàbá Ọbásanjọ́ òkú mọ Suratul Baqara wọn ò sì mọ àdìsí jábírù àmọ́ngbà pàṣẹ owó èlé kàn wọ́n wọ́n sọ̀rọ̀ tó sì lákọọ́lẹ̀ téèyàn lè lọ chẹ́kẹ̀ kọ́dà yín kọ́kọ́ ka lè bò ẹni wọ́n bá fẹ́ sọ́ọ̀sì ẹ̀ á sì sọ nígbà tí ọ̀rọ̀ gbèsè nàìjíríà dojú ẹ̀ pé nàìjíríà san gbèsè san gbèsè kò san tán mọ́ ẹwà ẹwà tìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní start ń sáfù <laughs> gbèsè látàyé àwọn general buhari àti general ìdí àgbọn 1984 85 wọ́n san díẹ̀ díẹ̀ wọ́n san ọbásanjọ́ dé 1999 gbèsè yóò tán wọ́n tún ní ọdún kù ni ẹ wá pé wọ́n ló burú sí ètò wọn ń pọ̀ sí èyí ń lọ wá mú general ọbásanjọ́ ké pé àá a ewu ńlá ni èlé lóòótọ́ wàláhìí làbí ọbásanjọ́ ló wí bẹ́ẹ̀ it's not a muslim gbogbo wa náà mọ̀ ọ́ ń bẹ nù bíbélì gan pé èèyàn gbọ́dọ̀ bu èlé. ní kúkúrú bàbá Ọbásanjọ́ wá gífù speech yìí bẹ́ẹ̀ bá fẹ́ wò ó website ń bẹ Daily Trust newspaper of eleven eleven two thousand and eight yọ bá ń bẹ. ó ní ẹ jẹ́ wá jẹ́ àdálẹ̀ ká tún sáà asanwosanwo láti ọdún yìí náà ẹtún ló kú báyìí ẹ dákun ẹ jẹ́ alẹ́sìn ká all that we had borrowed up to in 1985 was around five billion dollars and we are paid about sixteen billion dollars we borrowed five billion and we are paid sixteen billion dollars ọ̀rọ̀ tèmi kọ́ òfin mo ti wílẹ̀ kan àwọn tí wọ́n tọrọ sọ ni o ẹnu rẹ̀ gbà á olórí nàìjíríà nígbà tí ń sọ̀rọ̀ yìí kò sákòtò owó nàìjíríà tí ó mà ọ̀rọ̀ ń sọ tó ju rè ó tó kọ́ bí sanusi ṣe sọ tẹ̀ kan tí mo lẹ́nu rẹ̀ gbà á wọ́n mọ̀ mọ̀ gbé àwọn afáwọn kí lọ́kí ni wọ́n mọ̀ ń pa ọ̀rọ̀ owó èlé tí wọ́n ń dá sí à kò sí ń tà fọ́ mà. bàbá ọbásanjọ́ ní ń sọ̀rọ̀ ó ní and we have paid about sixteen billion dollars yet we are still being told that we owe about $28 billion. dollars. ọ̀tàn ìdíngèrè ìbánu interest inú. That $28 billion dollars came about because of the injustice in the foreign creditors' interest rates. If you ask me, me Bẹ̀rùntani, eh? General Obasanjo. If you ask me what the worst thing in the world is, I will say it is compound interest. End of the quote. Kenya Law Daily Trust of uh, November 11, 2008. And some other website, Mokosibi, Molipada, drop a phone. Ẹja túmọ̀ rẹ̀ ń kúkúrú. General Obasanjo ní gbogbo owó kádàálẹ̀ pé nàìjíríà lọ àti paris club ni àti gbani àtàwo ni àti world bank ni gbogbo owó tá a pé ẹ̀fún wa lówó ẹ̀yà wa lówó ó ní five billion péré la yá five billion dollars títí di nineteen eighty five tá a bẹ̀rẹ̀ sí sanwó wa mo ṣe wílẹ̀ kan ó ní nígbà tó ń wá ń sọ̀rọ̀ yìí that was post nineteen ninety nine lẹ́yìn ìgbà tó ń wà lórí ìjọba ó náà wá sírò rẹ̀ kí wọ́n bá ń gbé record as president of the country òun fẹ́ mọ èló làwọn ti san tí bàbá san three billion nù five ó kù mélòó ó kù two wọ́n sì ní ọmọ ò ní mọ iye gbèsè ìmọ̀ òwe padà dání o wọ́n ní ọmọ ò ní mọ gbèsè tí bàbá rẹ̀ jẹ́ kó kú sí díẹ̀ àbí nǹkan àṣà mọ̀ mọ̀ pé iye báyìí ló kù ẹ bá ń gbé rẹ́kọ̀d wọ́n wá gbé rẹ́kọ̀d fún nítorí ìyàlẹ́nu ó ní títí dijọ́ tóun sọ̀rọ̀ yìí ení Nigeria nàìjíríà ti san sixteen billion dollars a sì yá èlò five billion àbọ̀bá tán bẹ̀ ń sẹ́ mọ̀ pọ̀ mọ́ wọn gbá wa lójú èlò nù eleven general basanjọ ní bọ́bá máa ní eleven eleven billion dollars láwí kìí sọ owó kékeré o gbogbo àìrí náà àìrómi àìrí títì nǹkan kan nàìjíríà yìí eleven billion ó kílíà ọgbẹ́ o yes even less than that <laughs> dollars là ń wí dọ́là kan lónìí one hundred and fifty two naira ni kéèyàn máa wá sọ̀rọ̀ eleven billion times one hundred and fifty two times. ànitọ́ bá ma báwọn ni bọ́yá àwọn Ọbásanjọ́ ọba ti kíbò sí àmójú bẹ́ẹ̀ lọ bàbá Ọbásanjọ́ ní lẹ́yìn sixteen billion we are still being told àwọn Paris Club nǹkan gẹ̀ngbà tó lè lò lówó wá kú wọn ló kù twenty eight billion tẹ́ ẹ jẹ́. wọ́n ló ku twenty eight billion tẹ́ jẹ wá o ah àyà ah. five billion àsàn sixteen billion O ku twenty eight billion àmọ́rú àwọn màásì jẹ́ yìí ò fi wọlé <laughs> àwọn baba àwọn àràzà kọ̀gọ́rọ̀ mọ́mọ́ account àwọn baba ti wọ́n ti sírò ẹ̀ thirty eight billion ti gùn gbogbo eléyìí láàrin ọdún mélòó in less than twenty years gbogbo yìí tó bá ti yàn wí láàrin ogún ọdún ni kò tó ogún ọdún bẹ́ẹ̀ bí nàìjíríà bá kọ̀ntínú bẹ́ẹ̀ dọ́gọ́rùn ọdún lónìí àwọn ọ̀fẹ́ kẹ́ ẹ sanwó òun olówó èlé fẹ́ kéèyàn sanwó àwọn olówó èlé gidi àwọn èyí gbàdúrà kéèyàn ó ṣe kíni korowó san àìsàn òun lọ dáa so nídìí tá ẹ máa ń tún ẹ wá já ṣàlàyé fúnra wa bàbá ọbásanjọ́ wa sọ ọ́ débi pé bẹ́ẹ̀ yẹn bá bi òun if you ask me as a christian lẹ́ntì ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ yẹn bá bí pé the worst thing in the world n tó burú jù tó lè ṣẹlẹ̀ sọ́mi èèyàn gbogbo ayé wọn ní bẹ́ẹ̀ yẹn bá bí wọn ní interest owó èlé ni ah, ó rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹ wò ẹjẹ́ àfi common sense wa wò ó ọ̀ya five naira ọ̀sán sixteen naira wọ́n ní ọmú twenty eight sí wa ọ̀rọ̀ naira wa kọ́ ọ̀rọ̀ bílíọ̀nù là ń sọ ọ̀rọ̀ naira kọ́ ọ̀rọ̀ dọ́là ni bàbá ọbásanjọ́ níbi yẹn bá bí òun pé kí la aburú ayé tí ò sábúrú tó tẹ̀ mọ́ òun la burú èlé náà bẹ́ẹ̀ ọba gbọ́ alukurani tí ò gbádìí sí bọ́yọ́ lọ́wọ́ akpọ́rọ̀ ti ọbásanjọ́ wọ̀ létí ntáwa fi máa sọ gbogbo ẹ̀ nù pé ọ̀rọ̀ abẹ́lé kọ̀rọ̀ ẹ̀ má jẹ èlé ọlọ́run mọ̀ pa burú ni tó fi ní akó mẹ́ẹ̀ òun mọ sọ fún wa lẹ́ẹ̀kan ni bàbá ọbásanjọ́ ní tọ́fà ni pé àwọn foreign creditors àwọn tó yá wa lówó yìí ọlábòsí wọn nu àbí àbòsí ni kí five billion ọmọ di èló lẹ ló di nísìn forty forty four àbí forty three wọn ló ti lé thirty eight láàrin less than twenty years ẹ wá já pati nowó nàìjíríà tì gbogbo ẹni tí ń lọ yáwó ní báǹkì tí ọba sòdodo tí ọba sòdodo. So bọ́ ọ bá yá mi bá yọ ọ́n fifty thousand in fact nàìjíríà yìí jẹ́ burú gbogbo yìí táwọn ọbaṣẹjọ ń wuyi kéré sí èyí tí wọ́n ń ṣe nàìjíríà yìí nàìjíríà ni wọ́n ti ń charge thirty percent interest wọ́n sa owó nìsí mẹ́ta bọ́ ọ bá yá sixty thousand wọ́n lè gba interest twenty thousand nàìjíríà yìí tí èyí ti ẹ ṣẹlẹ̀ láwọn ìlú mi gan àmọ́ ń ṣẹlẹ̀ ń lu yìí gbogbo ẹni tí wọ́n bá ń wí fún un pé dóòtọ́ lọ́hùn-ún dúró islamic cooperative tí ọ gbọ́ yamuhaku lọ́hu riba wa yorùbá sọ̀dà kọ́ọ̀tì àmọ́ kì í tètè yé wọn ìgbà tí wọ́n kówó nílé náà ló dùn bá di pé wá san làákàyè ó tó sí wọn tọ́ba yìí wọn béèrè ni àwọn general basanjọ́ náà ò ní ronú báyìí àmọ́ di pé o ló jẹ́ nàìjíríà ọmọ wa bẹ̀bẹ̀ ń gbà ń gbọ́dà ṣé ká kó gbogbo twenty eight ń wá nísìnyí dákun ṣe é fi wá lẹ̀. torí mo ṣe wí àwọn ọ̀bẹ lọ́hùn ká san bí nàìjíríà bá exist for the next one thousand years ẹ̀ máa jẹ́ lọ. ńgbà ọba wa ya aláàgbà independence àbí ń táwọn nídìí nu. No wí fáwọn àmẹ́rù pé kò sí pàǹpadà o ọlọ́run ti fọ̀nà dáadáa mọ̀ wá bó o wá lọ́nà tọ́lọ́run fi mọ̀ wá yìí táwọn tí wọ́n ń gba ilé nínú ọ̀tún máa garùn wò wá pé àbí àwọn àmẹ́rù ń dọ́gbọ́n kan sí kìíní ìyẹn ni ẹ wá jẹ́ ká wá ká wá mọ̀ ń pa ẹ̀. màá sọ díẹ̀ nínú modes of operation tá a lè máa fi operate islamic cooperative but ayé ò lè gbà wá ká sọ gbogbo ẹ̀ ẹ̀yin náà ẹ̀ tún máa tọ̀ àwọn àfa àtọ́ba nímọ̀ gbogbo bí tí wọ́n ti ń ṣe islamic cooperative islamic banking tẹ́mi mọ̀ lágbàáyé àfi ti nàìjíríà yìí ní exception àkọ́kọ́ tí wọ́n kọ́ máa wà ní a sharia advisor ẹnìkan tó yẹ pé ó mọ̀ ń nǹkan yìí nípa ọ̀rọ̀ sharia wọ́n ti wẹ́ nìkan pé ìwọ ni wọ́n máa gáìdì wa báyìí ni báyìí ni báyìí ni àmọ́ nàìjíríà yìí ń la máa fi kán yín gbà mí. tá a bá ní ká wo àkọ́kọ́ mo ti líìsì because ọlọ́run ọ̀sán brọ́dà mi lẹ́sàn dáadáa kí lórúkọ wọn brọ́dà wa tó wà investor of Ìlọrin Abdulwahab ẹ̀rọ kan ẹ dúpẹ́ fàáfà náà púpọ̀ ẹ afa ọwọ́ adùn mímí náà lónìí but afa ṣe wàhálà púpọ̀ lórí kí n lè wá ń bì ní lónìí in fact last week níbi àfáà ti wá bá mi àfáà tún pàdé ẹnìkan lọ́dọ̀ mi tí àwọn náà invite mi sí programu mi mọ̀ á ń bí àfáà pé mo ní ẹ̀rá kùn sí ẹ yọ̀ǹda fún àfáà bá yarí a a lè yọ̀ǹda o so èmi náà ni wọ́n ti ń wí ti pẹ́ lóòótọ́ àlùfáà yìí ṣe wàhálà ọlọ́run san wọn lẹ́sàn dáadáa. mo ti wá béèrè àwọn kankan lọ́dọ̀ wọn kí n fi mọ issues tí wà ní láti address mi lára tí mo gain tí mo gbọ́ lọ́dọ̀ wọn ni pé. Pe àwọn èèyàn wà confused ipe saint inge islamic cooperative ni pé kákan máa dáwó ká má láǹfààní kankan tá a jẹ mẹ ipe dáwó tọba ti dáwó o sì gbàgbé ẹ gun Ọlọ́run àbẹ èèyàn yáwó ọlọfowó wa ṣòwò ọlọfowó wa rajà àwa ní rere kankan saint inge islamic cooperative nù. No àbí islamic cooperative gẹ́gẹ́ bí àyàtà ké fúnra wa pé wà á xalallahu bẹ́yà wà á xarama riba ah, owó ọ̀tọ̀ èlé ọ̀tọ̀ ǹjẹ́ islamic cooperative fún ààyè gba kéèyàn ó dérè bí tá à ń naam thumma naam thumma naam naamu mẹ́ta yes yes yes islamic cooperative fún ààyè gba ká jẹ èrè. E àmọ́ kò fààyè gba ká gba èlé ibi láti wá sọ̀yàtọ̀ láàrin èlé àti àti èrè torí wọ́n ń dàrú mọ́ wa lójú kọ́dà wọ́n máa sọ fún wa a ti wà lókèṣàn kan jọ́ kan ná àwọn àgbàlagbà mùsùlùmí náà ni mo rí i pé kò yé wọn tó ni ni wọ́n fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ jọ náà wọn àná wọ́n kílẹ̀ kílẹ̀ kílẹ̀ yẹn yìí ń wí ṣé báńkì wa jẹ́gẹ́ bí ilé sàrà kọ́ ẹni kí báńkì ọmọ gba kọ́mọ gba íńtírẹ́sì báńkì wa jẹ́gẹ́ bí ẹni tí ń ṣe sàrà pé ńgbà tí yẹn bá gbó lọ báńkì ọlọ́ fi ṣe business ẹ̀ wá ní kí báńkì náà mọ́ kọ́mọ́ gbà àbí kí sami kọ́ kí cooperative ọmọ gbà tóun lọ fowó wa rajà mo wá ní tọ́ba pé sẹ́rí alukur'an kẹrin alukur'an ti pin fún wa pé oríṣiríṣi àwọn èèyàn tẹ́ máa bá sọ̀rọ̀ categories ni wọn alukur'an fi ní ó dùn ila sabili rabbika bil hikmati. والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن àwọn míì bẹ tó yẹ pé kò yé wọn ni hikima lẹ fi bá wọn sọ̀rọ̀ ẹ ṣàlàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ a kò rí bẹ́ẹ̀ báyìí ni àwọn míì bẹ tó yẹ pé àbíkẹ́ ẹsẹ̀ wá sí tó le fún wọn irú ayé àtà ń ni pé wo lọ́ọ́ múra ọlọ́wọ́ bọ jagun ẹlòmíì bẹ kò ní gbọ́ àbíkẹ́ kéde bẹ̀ fún. wàjáde lóhùn bílẹ̀ ti hiya ahsan ẹlòmíín bẹ tí ó wà ní yes kọ́dà mo ní tèmi náà fẹ́ sọ tí mo fẹ́ fi sọ fún yín pé islamic cooperative yín wọ̀n da ẹ wà ní ojoko irú rẹ̀ ẹ wà bá a nà tán bí owó ẹ wà gbé làákàyè rẹ̀ níbi tó wọn mọ̀ gan pé ǹjẹ́ ọ pé wọ́n ń pe kinní kan ní economic meltdown tí gbogbo ayé ń yí ń bẹ̀ látọdún kẹta sẹ́yìn rìbá gbogbo economy ayé and I am still wondering títí dàsìkò yìí Nigeria ń daṣọ bo tiẹ̀ ni britain wọ́n jẹ́wọ́ pé nǹkan ọ̀sẹ̀nu rẹ̀ ètò gínáńpẹ́ eh, economy yorùbá ẹ̀rọ ajé ọ̀sẹ̀nu rẹ̀ àwọn sọ amẹ́ríkà sọ banks tí wọ́n close tí wọ́n ti tì ní amẹ́ríkà lẹ́nu bí ọdún méjì àbọ̀ sí nǹkan yìí nísìnyí ó ti sún ọgọ́rùn-ún báńkì àmọ́ nàìjíríà ká máa tanra wa àmọ́ wọn làwọn kan náà jẹ́ ti jẹ́wọ́ bí bá lẹ́ nìkan tí ń ṣiṣẹ́ báńkì tí bàtà rẹ̀ kókó sẹ́yìn ẹ̀rí pé bàtà ni ò ní dún tó ti gbà wọn mọ́ ẹ̀ half salary wọn fẹ́ lòmíì nísìn wọ́n lé àwọn míì yẹn yẹn ọ̀gbọ́ yọ ọ̀sẹ̀nu rí mọ́ irú ẹni bẹ́ẹ̀ láàjẹ kọ́ mọ̀ pé economic meltdown àbí slow down gbogbo kọ́tẹ́ bá rí ẹ pé ọ̀rọ̀ yẹn ká fẹ́ lọ lónìí kò sí ń tọ́ wà ní root cause yẹ dọ̀rọ̀ owó èlé lọ yes kèésù yẹn la fẹ́ sọ lónìí mo á ní ìran mẹ́ta tọ́lọ̀ wa pín wa sí yìí èmi bèlèvù pé sẹ́rí gbogbo ẹni tẹ́ bá pè amir tọ́ wá ọ̀lù yìí lónìí ẹ gbà pé àwọn bá sọ̀rọ̀ bil hikima kọ́dà bọ́ bá ní nǹkan kan tí ò yé àwọn yìí wòye sẹ́ńtẹ́ bàjá ẹ ṣàlàyé fún wọn ni pé kò sí wàá rí báwọn báyìí lórí bil hikma òun ní òjè kí n wá sọ pé islam ò ní pé kéèyàn ó ṣòwò kọ́ mọ́ jèrè o àmọ́ islam tako kí wọ́n mọ́ rù kọ́ ọ sọ kọ́ ọ jẹ ogún ológun as simple as that islam ò pé kéèyàn ó eh, ṣòwò kọ́ mọ́ jèrè but islam totally ó tako kémi ó jòkó kí n torí pé ọlọ́run bùn lówó kí n wá dúró lórí pé ìwọ gbowó yìí gbogbo oògùn rẹ èmi ní jẹ ntí islam tọfẹ tọfẹ takò nìyẹn torí pé tẹ ẹ bá rí ti ń jẹ owó èlé ẹni tí ó fún yàn lówó èlé tó ní ẹ bí báńkì yá lówó lọ fi ṣòwò ni ọ gbọdọ garanti kápá tí ń sòwò òun ni pé ẹ̀dá kan ẹ jẹ́ kí n bi wá bá a ti jókòó yìí nísìnyí kí àti àwọn president amir wọn lówó kan nísìnyí wọn wá approach mi pé a ẹ aláró wọn ní ọmọ òwò báyìí ṣe amúníyẹs mọ mọ ṣe ok èló ni òwò yẹn le tó jájọ dòwò pọ̀ a mo lé mi ò lówó àwọn lówó ń bẹ àwọn lówó bọ̀tẹ̀ mi ò èmi lówó èmi ò mọ òwò yẹn ṣe ìwọ mọ òwò ń ṣe ìwọ ò lówó àwa àjọ da òwò pọ̀ àwọn gbowó kalẹ̀ èmi ò gbèsè kalẹ̀ gbogbo tọrọkọbọ labari ń bẹ ní èmi wọn lájọ pin àbí bẹ́ẹ̀ kọ́ azumi pé ibi tí tí wọn ń sòwò yìí diligently tí ò sí jàǹbá ń bẹ tí ò sí kan bẹ ọlọ́run wa ní kí dàkejì òwò dé kí ni dàkejì èrè dàkejì èrè mo wí kí ni dàkejì èrè kò sí ní ti ń jẹ́ òwò jù báwọn lọ inú kó jèrè inú kó jẹ́ dàkejì reality yẹn ni islam ń pè wá sí gbogbo bí tẹ́ni tẹ́ bá ti rí tí wọ́n dúró lórí pé èrè nìkan làwọn máa jẹ kò sí ń tọ́ka wọn pẹ̀lú ìdàkejì èrè owó èlé ní bẹ́ẹ̀ oògùn olóògùn wọn fẹ́ máa jẹ wọ́n gbọ́dọ̀ wà prepared pé ọwọ́ epo yẹn bá báyàn la ọwọ́ epo yọba la ọwọ́ ẹ̀jẹ̀ náà n ti ń jẹ́ islamic cooperative nù pé well ẹ eh, tí profit bá wá iye percentage báyìí la ma fi pin o ìwọ mu fifty èmi o mu fifty owó tó ti wá ń jèrè ńjọ́ tó ti ń jẹ́ yọ wá lè kó ńjọ́ kankan kẹsẹ̀lẹ̀ kí n wá sọ agbádá sókè pé wàá bá mi wówó mi ni o mi kò sí tọkàn mi o <laughs> Islam. ní a mo ní ká fi gẹ́ẹ̀dì kí ni yàtọ̀ tẹ́ bá gbọ́tẹ́ nìkan sọ pé sí ẹni tí báńkì ọmọ bùn lówó lówó sẹ́ni tí báńkì ó bùn lówó bọ̀ tí báńkì bá mọ̀ fún fẹ́ sòwò kó sòwò tí ó bá gba èlé ọdún lọ́tọ̀ because kò sí ohun tó ń kọ́ra bọ́ ikọ́ rẹ̀ rẹ̀ ní bank manager èèyàn kó fifty thousand àbí hundred thousand gbì nísìn pé ẹ bá ń kó sákàǹtì mi ọwọ́ adẹ́nu ọ̀nà kálẹ̀ ọ̀nà báńkì jáde báńkì àwọn amrọ̀bà wọ́n bá wọ̀ báńkì tóun náà rí báyìí àbí wọ́n bá ní ọ̀yá yáyá eh, eh, strong room yín wọ́n sì palẹ̀ àti fifty thousand jẹ́ àtó ní fifty million lójú rẹ̀ náà wọ́n yẹ palẹ̀ gbogbo ẹ̀ mọ́ ẹ dákun yọ sọ fún báńkì pọ́lọ̀ ló mú wa àbí báńkì ọ̀sán fifty thousand jẹ́ ẹ̀já fi common sense dára lóhùn báńkì ó ṣe kí ni aha òwò kọ́hùn mọ́ eŋti ǹjẹ́ ẹ jẹ́ ronú islam ọ̀fà bò sí fẹ́ nìkan kan ni òun ni islam ṣe gbé principle kalẹ̀ pé algonmo belgormi walxaraju bedoman lédè òyìnbó àwọn àmà pé ni revenues follows liability revenue follows liability ibi tó bá ti tẹ́wọ́ tó tàka tó gba èrè ọgbọ́dọ̀ wà láìbù tí dàkejì bá dé. irú ẹni yìí tó rí pé sojú náà fi tàbọn sókè nǹkan nísìn òun náà gbà wa ni bọ́ba ní báńkì ń sówò ni báńkì sọ́ọ̀tì ń jọ̀hún nu báńkì tí ń jèrè tí ń fún ọ ní interest ọ sọ́ọ̀tì ń nu tí ó gbà nu gbogbo wa òun ni bí yẹn bá ń tan rẹ̀ pé bí báńkì fowó òun good ń tọ́ba yìí pé gbogbo wa lọ dájú tí o series kìnnú ti ń jẹ́ owó kọ̀sẹ́ni tí ó ṣiṣẹ́ mi ìmọ̀ bàbá owó gbogbo wọn mọ̀ ṣe tí ó bá ṣúọ̀ tí ń bá ṣúọ̀ pé tí ń bá kó twenty thousand lérí ọjà yìí kò sí ti ń pé kọ́mọ̀ di forty thousand ẹ lákun kí làwọn wá nǹkan míì ṣe sí àwọn tó kọ́ lé wọn làwọn kápẹ́ntà kí ni wọ́n mọ̀ ṣe kápẹ́ntà sí wọn kí wọ́n kàn kó twenty thousand síbì kan kò sì síyè forty thousand iṣẹ́ wo lókùn tó ń kálukọ́ mọ̀ ṣe but n ti ń jẹ́ òwò tí ń lé mi àtiwọ́ tá a fi ń sá sẹ́yìn ni pé risk wà ń bẹ́ẹ̀ twenty thousand yìí lóòótọ́ ó lè di forty ó sì lè di ten kódà ó lè tán yẹn n ti ń gbówó nìyẹn náà njọ́ téèyàn bá ti wá dúró pé nǹkan kó di forty nìkan ni o njọ́ tó bá di tó di nineteen èmi ọ̀fẹ́ gbàrò yé o owó kí n ṣe mọ́ o and that is the first principle tí islamic cooperative gbọdọ̀ dé olólórí àti wọnú mode of operation ni pé ẹ gbọdọ̀ dé olólórí pé revenue follows liability wíárẹ̀fà tá a bá ti lè claim profit agbọ́dọ̀ wà láìbù tí lọ́ọ̀sì bá ṣẹlẹ̀ eléyìí ni tá bá ní ká wo conventional cooperative conventional banking gbogbo báńkì riba cooperative èlé kò sí tí wọ́n dúró lé lórí nínú theory banking nínú àwọn tó bá rí de banking ẹ̀bí wọn wọ́n ń pè ní financial intermediation kò sí ọjà tí báńkì ń tà ju pé báńkì fẹ́ dúró láàrin ẹ̀yin méjì ẹ̀yin méjì wo wọ́n lẹni tó ní surplus in fund fund wà surplus lọ́dọ̀ tiẹ̀ owó pọ̀ kò rí ti èsè ìdàkejì eléyìí tí ó ṣe pọ̀ ńlẹ̀ jàrá làákàyè rẹ̀ ń ṣiṣẹ́ bí aago ni àmọ́ kò sówó ntí wọ́n fi gbé banking system kalẹ̀ láyé nu wípé báńkì ọ̀ wá dúró láàrin àbí cooperative ọ̀ wá dúró láàrin méjèèjì yóò gba sọ́pọ́lọ́sì tiẹ̀ tí wò nídìí ni yóò wá kó fún ẹni tí òun nágbárí tí ò lówó ẹ wá béèrè pé bon báńkì ti ń rí jẹ tiẹ̀ ibi tábò sì ti wọnù nígbà tí báńkì bá wá gba fifty thousand lọ́wọ́ mọ́lá ìsáàkì nísìnyí pé owó tí ń pọ̀ sẹ́yìn débi tẹ́ ẹ̀ nà sí nísìnyí ẹ̀ kó wa àbí owó téèyàn ní tí tí ọ̀fẹ́ fi jẹun ní ma kó lọ báńkì àbí ẹnìkan bẹ tó pé owó tí ì jẹun àárọ̀ yìí ọ̀sẹ̀ lọ́ọ́ gbà báńkì yìí owó tọ̀sán yóò ní alákẹ́jẹ ń dé báńkì náà ya ohun rẹ̀ sí ah owó téèyàn ò ní fi jẹun tí ò nílò ní máa kó lọ nísìnyí pé ntí nídìí ẹ̀ wọ́n wàá gbà wọ́n wàá ké sí ẹni tá gbárí tiẹ̀ ń ṣiṣẹ́ tí ò sówó ẹ máa wá wo bí àbòsí wa o wọ́n wàá promise mọ́lá ìsáàkì pé fifty thousand yìí o yọ ọmọ lé o àmọ́ five percent ni ọmọ lé kọ́nà àwọn ń lé tù ń kọ́dà lágbàáyé àwọn máa ń reduce ẹ̀ sí one percent ńgbà mi Neuro America nírú Britain ẹni tí àwọn kó fifty thousand fún báńkì kágbé mi mo dúró bí báńkì nísìn gbogbo ń táwọn lè retí pé àwọn ò rí láyé ni kíni five percent àbí two percent èló lè wọ́n jẹ́ ẹ́ ṣé five naira kọ́hún five naira náà five percent two point five two point five okay ẹ má bínú àwọn ìsábà ṣe màá sì púpọ̀ òwò ṣẹ̀rí àtòfin nìkan ni kò <laughs> àìsábà ok gbogbo ntí mẹ́láìsì àkó retí nu ńgbà táwọn bá wa transfer rẹ̀ sọ́dọ̀ àwọn bàbá báyà bàbá ní ó fi ṣiṣẹ́ òun la wílẹ̀ kan ni <laughs> àwọn wa charge thirty percent twenty five percent kọ́dà bí wọ́n bá aráyé ń bò mí wọ́n charge thirty five ní táwọn ń jẹnu inú thirty tí wọ́n rárá yọ five mọ́lá ìṣáàkú náà máa dunnú pé àkọ́dà ah, yìí báyìí wọ́n kó fún mi pé owó mi ti lé wọ́n ti jẹ́ twenty five mọ́ wọn la. n ti ń banking system nìyẹn but kìí ṣe pé idea yẹn gan ló wrong financial intermediation wrong alwasọ́tọ̀ tó màlíya kò wrong but n tó wrong mọ̀sọ́ lẹ́ẹ̀kan ni tẹ́bákú mọ̀ pé kájọ máa ṣòwò ní agbọ́dọ̀ méjèèjì ni njọ́ tẹ́po bá dé àlà njọ́ tí ẹ̀jẹ̀ bá dé aha òun ni islamic banking ó fi dúró lórí ẹ̀yin náà lè lo financial intermediation kódà ara tó yẹ ká clear ni pé kò sí dandan kéèyàn ọjọ́ mọ ẹgbẹ́ ẹ̀yin kẹ̀ tó bá dòwò pọ̀ kìí ṣe dandan pé bàbá kìíní ò sínú ẹgbẹ́ wa ẹ lè wo ẹni tẹ́ rí pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ àbí ìdàkejì tí mo wí ọmọ sẹ́kàn tẹ́ rí pé sẹ́ẹ̀ nílé ta òun ni wọ́n ń pè nínú sẹ̀ríà ní alimudọ́rọ̀bà alimudọ́rọ̀bà ipe ẹnìkan rẹ̀ ń da owó ẹnìkan rẹ̀ ń da service and the profit tá a bá rí àjọṣe rẹ̀ láàrin ara wa on agreed ratio iye báyìí ni percentage báyìí percentage báyìí ń tiwa arọ ọ̀nà tí islamic cooperative ń rówó lágbàáyé òun nìyẹn èèbó èèfowó sí bí islamic bank islamic cooperative ọba pé òun ní dalẹ̀ britain èbó ọ̀torí ọlọ́run dá islamic bank ilẹ̀ britain owó ń bẹ ń bẹ i have a friend tó jẹ́ a top managerial official managerial level ní nigerian bank òun náà ọlọ́run ti yọ ọ́ kó ń bẹ̀ nísìn nígbà náà ni máa sọ fún mi pé kò sí ní tó pé tó kéèyàn olóhùn ọ̀hún ọ̀gbà rìbá bọ̀dà àwọn kò sí sọ́ńtà nítorí pé ní ń jẹnu ọláyé ní báńkì àwọn àwọn ẹ́mbáàsì ilẹ̀ lárúbáwá kan wá bá wọn pé àwọn ò ní àwọn ò ní dèrè báwò ọ̀dọ̀ yín làwọn ọmọ kó o sí. ó ní tọ́pẹ́ wá díjọ́ tán fẹ́ẹ́ ṣe independence ìlú ó gbọ́ ọ̀gá báńkì yẹn gbogbo wọn wá bá wọn lọ́fíìsì pé dákun kí látún ṣe fún wọn tí wọn fi mọ tí wọn fi mọ wá. <laughs> wàláyé told me ah, ní kúkúrú ọ̀nà kan nìyẹn ẹ má jẹ́ kí misconception yẹn wá pé n ń jẹ́ islamic cooperative ni pé ságbówó rẹ̀ kalẹ̀ ogun ọlọ́run àà owó ń bẹ kánrin nínú sẹ̀ríà islam ọ̀nà kanu ẹ lè ṣe ń tà pé ní mùdọ́rọ́bà mùdọ́rọ́bà means àwa lówó ìwọ lè ṣiṣẹ́ mo sì ní kọ necessary kọ́dà kọjọ́ mẹ́ẹ̀gbẹ́ ẹ lè approach ẹni tí èso mẹ́ẹ̀gbẹ́ ìmọ̀ olówó àbóníṣẹ́ ẹ̀rọ màkálẹ́sẹ̀ títì nísìn is a way of empowering people ara ń tí bìrì bá ń se fún wa ń lu yìí tá a mọ̀ nù gbogbo olùtẹ̀ bá ti rí ẹ wo ẹ máa wo network news lálálẹ́ ìmọ̀ rẹ́rìn ni ti bá rí nàìjíríà pé àfitọ́lọ̀ ń bá sànù wa ló nàìjíríà ò lẹ́ẹ̀bà lọ wájú kìí ṣe pé tẹ́ ẹ bá wo tí wọ́n bá ń wo àwọn ṣíàsì tí wọ́n tàn jojúmọ́ alálẹ́ wọ́n máa ń ṣó rẹ̀ ní network news àwọn onímọ̀ ń lead gbogbo alẹ́ láti bí ọdún mẹ́ta tèmi ti ń wò ó wọ́n ní the banking sector maintains its lead kò sílù tí ń rí bẹ́ẹ̀ tí wọ́n máa ń lọ wájú láyé níbo ni industry wà níbo làwọn manufacturers wà àwọn tí ó pèsè iṣẹ́ tí ó pèsè oúnjẹ fáwọn èèyàn ṣé àṣì tí wọn ò ní gbèrú tó báńkì gbogbo ẹkọ́nọ́mì tó bá ti rely lórí irú nǹkan bẹ́ẹ̀ bí ṣe máa rí náà ní bá a ṣe wà yìí yes. ẹnu ibùn àwọn èbó tá a láwọn wò kọ́sẹ̀ ẹ̀ lérí irun dandan yìí tiwọn. torí pé kò sẹ́ni gẹ́gẹ́ mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan one million fún wọn bì kan ń kílèmù thirty percent àbí thirty percent bíi three hundred thousand ọsùnmọ́ three hundred thousand kí ni wàá wulẹ̀ lọ́ọ́ dá léṣẹ́ kan lẹ̀ sí tí mo sì mọ̀ pé risk ń bẹ́ẹ̀ ọdún mo lè padà jẹ́jú three hundred lọ ń lé iṣẹ́ àmọ́ it's possible kí n má jẹ nkankan kọ́dà kí gbogbo one million yọ lọ gbogbo bí tí wọ́n bá ti ń promote èlébi e irú tiwa nàìjíríà yìí industry ni wọ́n máa sọ́fà àwọn èèyàn ni wọ́n máa sọ́fà kò sẹ́ni kò sólówó tí wọ́n sọ fún un pé wọ́n ti ń pè kan ní fixed deposit àgbákò ni bẹ́ẹ̀ bá gbọ́ pé ìmọ̀ bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ mọ́ nísìnyí bẹ́ẹ̀ bá gbọ́ pé owó títí àlejò wá díẹ̀ pé wọn ò tètè sanwó tíjà àbí wọn ò tètè sanwó àwọn kan ẹ wá díẹ̀ aburú ní bẹ́ẹ̀ torí fixed deposit yìí sákòwò yìí wá àmọ́ ó fún wa ní àdéhùn pé ọ̀gbọ́dọ̀ wá lọ́la pé ọ nídìí ẹ̀ o ó di ẹ̀yìn iye ìjọba iye ìjọba bá fún ọ wọ́n bá ṣe pọ̀ sí ni atabi ó fi pọ̀ àwọn èèyàn wa bẹ̀rù ọlọ́run débẹ̀ nàìjíríà kọ́dà àwọn òyìnbó tí ó bẹ̀rù ọlọ́run wọn ní morality wọn lọ́mọlúàbí ẹni tí five thousand naira lóṣù kọ́dà wọn na three thousand sẹ́lómi ń bi iṣẹ́ nàìjíríà àbẹ́ẹ̀kọ́ mọ̀ máa ti ń gba three thousand private school òun three thousand òun five thousand òun seven thousand òun fifteen thousand àwọn akọ́kọ́ lọ alọ sí owó àwọn eléyìí mọ́bì kan ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wọ́n mọ̀ wá sí pé wọ́n mọ̀ sí kínní ńgbọ̀ bá yá àwọn ẹ̀ owó yìí ti dé owó tó ti dé láti bí oṣù mélòó gbogbo yẹn ni sẹ̀rí àtẹ̀bá gbọ́ tí sẹ̀rí à ń takò èlé àbòsí aburú àìdá tí ń bẹ̀ǹbẹ̀ sẹ̀rí àìtakò ọlọ́run lòun ò bímọ bẹ̀ńlé ẹ̀yìn ọmọ ọlọ́run jẹ ọlọ́run ọ̀lẹ́bí pé kọ̀fẹ́ wọn gba èlé lọ́wọ́ àwọn ẹbí wọn ni fún èmi àtiwọ́ ni nípa báyìí ẹjẹ ẹ máa sẹyìn ẹ máa sọ yẹn náà fún àwọn tí wàjá délihùn bílà tí ìyá àṣà pé kó kọ̀ǹpì ẹkọ́nọ́mì ìlú mi kí ló dé táwọn move táwa wà lójú kan because àwa ti aláwọ̀ tí gbogbo ayé gbà pé ọ̀dà ni làwa aláwọ̀ kí owó ọmọ pọ̀ ní báǹkì aburú ni kọ́mọ̀ máa di pé owó ń lọ wọ́n ń pe àwọn lẹ́kọ́nọ́mì wọ́n ń pe ní the real economy alèptisọ́dù hakiki real economy ni wọ́n ń se nǹkan báyìí jáde wọ́n ń se mọ́tò wọ́n ń se àga ẹ̀ eh, fọ́nìṣọ̀ ń se kínní ẹ jẹ́ àwọn èèyàn ọmọ rí sẹ́sẹ́ but kò sí ìlú tí wọ́n máa gbarú thirty five percent interest yìí tẹ́ sọ fáwọn èèyàn pé ó kówó wa ọmọ kan fẹ́ se fọ́nìṣọ̀ because yóò wò pé owó rọrùn lélẹ́yìí kíákíá so islamic banking inú tí islamic cooperative ń ṣe ni pé islamic cooperative ló ní real economy ẹjẹ sí ọ wà lọ́wọ́ àwọn èèyàn nti mo sọ débẹ̀ ni pé ẹ lè rọ́mọ kan nù lú pé àpọ̀ mọ tẹ́ fún lówó lónìí tí lọ́la o a padà sọ yẹn náà a ní tá à risk management kọ́dà nù islamic cooperative risk bọ́tẹ́ni tá a rí pé a ti stọ́dì ẹ̀ a mọ àwọn èèyàn ẹ̀ a mọ rúrin wo ní rìn pé ah, ọmọ yìí ó ní future tó da kò rí èèyàn ràn lọ́wọ́ ni iṣẹ́ tó kọ́ yìí iṣẹ́ tó le di nǹkan ni ẹ wo common laundry ẹ̀ mọ́ ti bí yìí o táwọn èèyàn máa fojú pa alágbàfọ̀ ni <laughs> owó ń bẹ́ ń bí agbàfọ̀ láyé tí ò sí yìí nísìn táwọn èèyàn ó rí ayọ́nù lọ sọ́nlé ta ni ọ̀fẹ́ máa ká fún dry cleaner mọ́ nísìn kọ́dà kéèyàn ó rí ẹnìkan pé akílódé ah, tó ń rìn kí báyìí sọ lọ́kọ́ kínní yìí oṣù mélòó wọn fi ń kọ́ ẹ wà á ra machine fún ẹ̀yin náà lẹ́ gba ṣọ́ọ̀bù fún ẹ sì ti mọ ẹ ti study ẹ islamic cooperative ẹ ṣe pé ẹ kàn máa dáwó síbì kan ẹ láwọn tọmọ nǹkan economy bẹ́ẹ̀ bá ní ẹ gba àwọn kan tẹ́ fún wọn nínú owó èrè tẹ́rì náà lẹ́ ti yọ iye tiwọn ẹ bá wa study ẹ kí ni feasibility pé kí ni yóò ṣiṣẹ́. Yo, yo àpé ọlọ́mọdé ara burú tí ì báyìí pé iná jó tí ì báyìí pé nǹkan kan ṣe ọlọ́mọdé arógun a kò sí nílùú yìí o ládùúgbò tọmọ yìí wà yìí o yọ ọmọ pààyè báyìí lọ́sẹ̀ yọ ọmọ pààyè báyìí lóṣù gbogbo yẹn lẹ́yìn ó ti wá gbé kalẹ̀ ẹ wà ní ọkẹ́ wa kí ló ní ìdí tó ọmọ fi ṣiṣẹ́ rẹ̀ tọ́ bá sọ ìtọ́ ga jù ẹ̀ tún gbé fáwọn expert pé ẹ wo ń tọ́ kọ́ àwọn sọ fún gbẹ sọ fún pé eléyìí ò need eléyìí ò need ó lè bẹ̀rẹ̀ náà kọ́ máa bá a lọ twenty thousand ẹ lè fi dọ́mọ mí lóko ẹ wà sóun náà dèèyàn látara bẹ ntí islamic cooperative fẹ́ ṣe gan nu islamic cooperative ọ̀fẹ́ ru eléyìí tá à ń dánwò yìí tákàn lọ kó síbi kan tó wọ́n mọ wá mí tí ẹ pé ní oògùn torí ntí the result yẹn mo sọ fún yín yẹn oògùn olóògùn la padà ń jẹ àwọn ṣiṣẹ́ṣiṣẹ́ wa dàbí ọ̀lẹ ní nàìjíríà yìí so that is one ẹ̀ẹ́kejì ẹ lè ṣe ń tà ń pè ní musharaka ẹ lè fọ́ọ̀mù partnership agreement ní cooperative ó lè jẹ́ bí mo ṣe wí ó lè jẹ́ láàrin ẹ̀yin members ó lè jẹ́ láàrin member cooperative kan sí kejì ó lè jẹ́ ní tí ì tiẹ̀ ṣe member rárá kọ́dà ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn tí ì ṣe mùsùlùmí lónìí owó wọn kẹrin ni ní islamic cooperative lágbàáyé kọ́dà àwọn tí ì ṣe mùsùlùmí. àwa ntí ń jẹ́ mùsàràkà ni pé n tó fi yàtọ̀ fún tà kọ́kọ́ ẹ̀jẹ̀ á máa dé tàkọ́kọ́ ẹnìkan lówó kò ní kò mọ́sẹ́ ẹnìkan mọ́sẹ́ kò lówó but musharaka yìí ó lè ṣẹlẹ̀ pé ní ah, ẹnìkan lè má fẹ́ pé èmi ó se. wá kó kalẹ̀ tí ní mọrúṣẹ́ tó ń ṣe èmi náà mọ̀ ṣe èyí ń là ń pè ní partnership àjọ wa sowọ́ pọ̀ àjọ dáwó pọ̀ a sì jọ máa ṣiṣẹ́ ọ yàtọ̀ fún iṣẹ́ nìkan tiẹ̀ owó nìkan tèmi musharaka ni pé whatever tí wọ́n bá ní contribute èmi náà contribute tèmi náà kọ́dà á sì jọ máa mójútó kínní yìí ni ìwọ nìkan kọ́ máa ṣe gbogbo ń tó bá sì jáde lérè iye báyìí lájọ máa pín ara ọ̀nà tí a lè lò níbi islamic cooperative n ti ń jẹ́ cooperative lágbàáyé owó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí mo ṣe wí nínú àwọn ọ̀nà tẹ́ ẹ lè lò.